ẹni tó kọ tírà náà ni Muhammad Salihu al-Munajjid afá dáadáa làfá náà àti kàńpà tírà rẹ̀ rí nínú mọ́sálásí bíbà yìí náà wọ́n sorúkọ tírà náà ní fa'idatu fi asr al-hijja àǹfààní no ẹ̀bẹ́ ni àwọn àǹfààní ó ní arba'a arba'u wa arba'una fa'ida fi asr al-hijja àwọn àǹfààní mẹ́rin lé ní ogójì tó wà nínú mẹ́wàá bẹ̀rẹ̀ dòláhíjà ìyẹn ni pé 44 àǹfààní tí ń bẹ ní mẹ́wàá ìbẹ̀rẹ̀ dòláhíjà àfáà tó kó tíra náà jọ ni Muhammadu Salih al-Munajjid tíra náà ó pọ̀ rárá àwọn pages tó wà ń bẹ̀ ojú bí àbí 32 ọ̀sùn lọ so ó rọrùn láti kàtà láàrin àwọn ọjọ́ díẹ̀ ó ti ẹ́ pé ẹyọ kan tí wọ́n sì mú wá náà nì tí wọ́n gbìyànjú eh, wọ́n ṣàdéhùn pé wọ́n bá find out tàbá lè rí so that ah, gbogbo wa náà ò fi mí lọ́wọ́ mo rọra glance tíra náà lánàá mo rí pé àǹfààní wà ń bẹ àájá àǹfààní púpọ̀ ń bẹ ọlọ́mbà sàn àfáà tó kojọ lẹ́sàn olóore àwọn tó introduce ẹ̀sùn wọn ọlọ́mbà sàn wọn náà lẹ́sàn olóore àwọn tá a fẹ́ kà náà ọlọ́njẹ́ kó yé wa ká gbọ́yé kó sì ti wá láǹfààní kó san wá ní ẹ̀san rẹ̀ láyé àti ní ah, àlàkíyàmù so tíra náà lábẹ́rẹ̀ sí lè máa kà lónìí a máa kà ní weekend saturdays and sunday inshallah so ẹgbùn sí sàlàyé àfá tí ó kó tíra náà jọ orúkọ rẹ̀ ní muhammadu sọ́ọ́lì al-munajjid wọ́n sọ orúkọ tíra náà ní arba'u wa fa'ida fi ashr àwọn àǹfààní mẹ́rin lé ní ogójì tó wà nínú mẹ́wàá ìbẹ̀rẹ̀ oṣù Dhul-Hijjah òní náà ní ọjọ́ kẹta nínú oṣù yìí àbínú àwọn ọjọ́ mẹ́wàá yìí ní bismillahi rahman rahim lórúkọ ọlọ́wọ́ bá ọba àjọkẹ́ ayé àsàkẹ́ ọ̀run alhamdulillah ọpẹ́ ni fún ọlọ́run wassalatu wassalamu ala rasulila. ìkẹ́ àti ìjẹ́ tọ́lọ́run bí ìkẹ́ àti ọlá tọ́lọ́run kó máa bá òjíṣẹ́ ọlọ́run fàhádìí fàwáìdá wàkùlàfà àfàní sẹ́rí àwọn àǹfàní wọn àbí àwọn àǹfàní kan ní wàkùlàfà àtàwọn ọ̀rọ̀ sókí kan àwọn ọ̀rọ̀ kan tó wá in summary majmu'atu fi ibadatil awa awa'il min zilahijja tí ó pé ó kójọ àbí tó kó sínú àwọn ìjọsìn tó yẹ ká máa ṣe àbáwọn ìjọsìn tó wà ní mẹ́wàá ìbẹ̀rẹ̀ oṣù zilahijja as'alulaha àyànfà àbíhà àfáàní mò ń tọrọ lọ́dọ̀ ọlọ́run kó jẹ́ kó ṣe ní láǹfààní yẹni pé kó fi tíra náà kó fi ní láǹfààní kó jẹ́ kó láǹfààní ọlọ́mọ́sà jẹ́ kó wá láǹfààní àfáà nọ́mbà gbogbo àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan tó bá fẹ́ sọ títí tó ti pé 44 tó dákọ̀ nínú tírà yẹn èyí tá a kà yí brief introduction tá a fa ti yẹn bóyá la pé yẹn kéré náà fi jẹ́ kí introduction yẹn náà ó kéré àmọ́rọ̀ alákọ̀ọ́kọ́ tá a fa kọ́kọ́ sọ àfáà ní fàdàlọ́lọ́hù tààlà bẹ́yìn makalokọ́tìhì ọlọ́run tọ́lá rẹ̀ ga jùlọ ó gbí ọlá àbí ó àjùlọ láàrin àwọn ẹ̀dá ẹ̀ àwọn ẹ̀dá tọ́lọ̀ ọba dá ó gbé àwọn kan jura wọn lọ ó gbọ́lá fáwọn kan ẹnìkan lọ fún wa nínú Qur'anul Karim tàbáwògbà tí ọlọ́run sọ̀rọ̀ ń pa pé ẹ̀yin ọkùnrin ẹfẹ́yàwó méjì mẹ́ta mẹ́rin ńgbà tọ́lọ́run ó gbọ́kùnrin ó fọ́kùnrin lọ́lá lórí àwọn obìnrin nípa pé bọ́lọ̀ ń ṣe máa ṣe nìyẹn iye ọla gbé ọlá fáwọn kan lórí apá kan òun náà làfáà sọ nígbà pé nínú àwọn ẹ̀dá ọlọ́run ó ọlá fáwọn kan lọ wọ̀rọ́fà àbáàdọ́ha aláàbáàdì dàràjà ó sì gbé ipò àwọn kan ga lọ nínú ọmọ ènìyàn alọ́lá jura wa lọ anípò jura wa lọ bẹ́ẹ̀ náà làwọn bẹ́ẹ̀ náà fafaddala ba'dal ayyami wa shuhuru ala ba'di ọlọ́run wá gbé apákan àwọn ọlá àtàpákan àwọn oṣù ó gbé ọlá fún wọn lórí àwọn apákan ńlẹ́nu àwọn ọjọ́ tó ṣe pé ọjọ́ kan nínú gbogbo ọjọ́ ayé aníjọ́ méje nínú ọjọ́ àmọ́jọ́ kan lọ́lá ju gbogbo ọjọ́ lọ ó náà ní kí ni ọjọ́ júmọ́ à bẹ́ẹ̀ láàrin gbogbo oṣù ọlọ́run tún wá gbé oṣù kan ó ọlá fún wọn lórí gbogbo àwọn oṣù gẹ́gẹ́ bí oṣù Ramadan فجعل الأيام العشرة الأول من ذي الحجة أفضل أيام الدنيا ṣùgbọ́n ní gbogbo ọjọ́ ayé táà bá ń sọ̀rọ̀ nípa gbogbo ọjọ́ ọ̀sẹ̀ ọjọ́ nínú ọ̀sẹ̀ ọjọ́ jùmọ́ ló lọ́lá jùlọ àmọ́ nínú gbogbo ọjọ́ ayé tàbá ní ká mú ọjọ́ ayé lápapọ̀ àfáà ní ọlọ́run gbé ọlá fún àwọn ọjọ́ mẹ́wàá ìbẹ̀rẹ̀ oṣù Dhul Hijjah

àfáà ní yóò mú náà náà ni pé ìjọ ọdún ìyẹn ọjọ́ kẹwàá yẹn wà afdal ayyamul usbu yawmul jumaa ọjọ́ tó lọ́lá jù nínú àwọn ọjọ́ ọ̀sẹ̀ òun náà ni oṣù zẹ̀lẹ̀híjà ṣùgbọ́n àwọn òru tó lọ́lá jù nínú àwọn òru ayé àwọn náà ni òru mẹ́wàá ìgbẹ̀yìn Ramadan wà afdaluha laylatul qadr ṣùgbọ́n èyí tó lọ́lá ìbẹ̀rẹ̀ àmì ìparí rọmọbọ́ọ̀nì èyí tó lọ́lá ní mẹ́wẹ̀ẹ̀wá yìí òun náà ni òru Laylatul Qadr bó ṣe já pé mẹ́wàá bẹ̀rẹ̀ àfáà ní ọjọ́ tó nínú yìí náà ni ọjọ́ ọdún yẹn bẹ́ẹ̀ náà ni mẹ́wàá ìparí Ramadan èyí tó tún wá lọ́lá jù nínú mẹ́wàá nínú òru yìí òun náà ni òru Laylatul Qadr ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ tá a fa sọ̀nà tíra yìí ni ẹlẹ́ẹ̀kejì lillahi fi ayyami dahari nafahatun wahibatu yamunnu biha ala ibadihi muwahidin afáàní nínú àwọn ni pé apayat àwọn ẹ̀bùn ẹ̀bùn kan wahibat bẹ́ẹ̀ àwọn gífìtì ẹ̀bùn bákan náà yamtanu biha ala ibadihi al-wahidin tó fi ta lọ́rẹ àwọn ta ni àwọn ẹrúsìn rẹ̀ tó jẹ́ pé wọ́n mọ̀ ọlọ́run lọ́kàn nínú gbogbo ọjọ́ ayé pátápátá ọlọ́run ní àwọn àsìkò kan àbáwọn ọjọ́ kan nínú ìgbà alẹ́ ayé tí ó pé àwọn ọjọ́ yìí ẹ̀bùn ní ọrẹ ní sí ló jẹ́ fún àwọn ẹrú tọ́lọ́run subhanahu wa ta'ala wà mí ní ha nínú àwọn ẹ̀bùn wọ̀nyí tọ́lọ̀ ń ṣe fọ́mọ ènìyàn al-ashrul awa'il min dhil òun náà ni mẹ́wàá ìbẹ̀rẹ̀ oṣù dhil hijja kí ló fàtà fà fi pè ní ẹ̀bùn nítorí pé àwọn orí pọ̀ nínú àwọn ọjọ́ wọ̀nyí àwọn ìbáàdà tàbá ṣe afọ́sàlàyé fún wa báwọn làwọn ìbáàdà yẹn bóòlù ti máa rí lẹ́yìn àwọn aṣẹ́ rẹ̀ níyàn àti gbogbo nǹkan tí a bá ṣe láàrin ọjọ́ mẹ́wàá yìí kí láǹfààní tó wà ń bẹ̀ àwọn náà wà understand kí ah, ẹ̀bùn tá a fáa pé ẹ̀bùn ńlá ni lóòótọ́ gẹ́gẹ́ bá àfáà ṣe máa ń sàlàyé fún wa ọlọ́run nífẹ̀ẹ́ wa púpọ̀ ó wá túmọ̀ sí pé àwọn àsìkò kan sásìkò kan àwọn aṣẹ́ rí nǹkan tá a bá ṣe wọ́n kò wá ní dàbí iṣẹ́ rí tá a bá yẹn àwọn aládá yẹn wà á pọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ yóò máa jẹ́ kàfàrà ìhakúrò tá a ti ṣe nínú àwọn àsìkò míì tí èsè àsìkò yẹn bẹ́ẹ̀ yóò tún fún wa ní multiple láàdá so that iṣẹ́ rẹ̀ wọ́n fi pọ̀ yóò fi lè wúwo lórí òṣùwọ̀n tàbáwò nínú Ramadan ẹ wo àwọn àǹfààní táwọn afá sàlàyé fún wa nínú Ramadan ṣe pé gbogbo a máa gbìyànjú láti rí wọn kò mọ báyìí nìkan àwọn oṣù ọ̀wọ̀ mẹ́rẹ̀ẹ̀rin yẹn àwọn iṣẹ́ rẹ̀ tí yẹn bá ṣe ń bẹ̀ náà ọlá wà ń bẹ̀

tọ́lọ́n fi ta ọmọ ènìyàn láàmì lọ́rẹ láti lè jẹ́ pé ká gbìyànjú láti múra sáwọn iṣẹ́ rẹ̀ yẹn so àfáwá ní nínú àsìkò yìí ó náà ní wípé ó ní ọlọ́ọ̀bá subhana wa ta'ala ó ta àwọn ẹrú ẹ̀ lọ́rẹ nípa ó ní àwọn àsìkò kan tó pé ẹ̀bùn ọrẹ tọ́lọ́n fi ta àwọn ẹrú ẹ̀ tán jẹ́ olùmọ́lọ́ọ̀bá ní ọ̀kan olùmọ́lọ́ ní àsò nínú àwọn àsìkò yìí àwọn náà ni mẹ́wàá ìbẹ̀rẹ̀ mausimu azim afáà ní àsìkò yìí season kan ni tó tóbi àsìkò kan ni àwọn season máa wà àmásìkò mẹ́wàá bẹ̀rẹ̀ zelahijja yìí season kan ni àbí time ni azim àsìkò ńlá ni ní mawasimi nínú àwọn seasons àwọn àsìkò tẹ́ pé a tẹ̀ láṣẹ tá a àsìkò ńlá kan lásìkò tí àwọn àmì bẹ̀yẹ jẹ́ yàtàrà kábùhù almuminun ó náà ni pé mùmìnì lódodo wọ́n ma anticipate gini náà ni pé a máa mójútó a máa bẹ́lọ̀ kásìkò yóò bá wa láyé tó bá bá wa láyé a wà gbìyànjú nípa pé a ń mójútó láti jẹ́ pé a ṣe ìbáadà níbẹ̀ wọ̀yẹ̀ṣákù iléyìí ìbáadùláyé almuwahidun gbogbo àwọn ẹrúsìn ọlọ́run tán jẹ́ ẹni tó mọ́lọ́n lọ́kàn tó mọ́lọ́n ní ọ̀kan ṣoṣo wọ́n máa ṣe kí ni wọ́n máa ṣojú kòkò yẹni wọ́n máa ṣe rọ́gọ́rà yẹni wọ́n máa àṣíà rẹ̀ wọ́n máa gbẹ̀ngbẹ́ ha wọ́n máa gbẹ̀ngbẹ́ láti jẹ́ pé bóònà ti fẹ́ rí jọ̀sìn sí láàrin àwọn àsìkò yìí rọ́fà án lè dàràjà pẹ̀lú àníyàn pé kọ́rọ̀ fi gbépò wọn ga ọlọ́mọsà gbépò ẹni kọ̀ọ̀kan wa ga ìtọ́lọ́wọ́ máa fi kọ̀dí tí ó máa fi block àbí tí ó máa fi hakúrò àwọn dífẹ́sì téèyàn bá ṣe láwọn àsìkò míì èèyàn lè ní àwọn kùdìẹ̀kùdìẹ̀ kan àwọn àìṣe ètò kan tá a ṣe ìbàdá ìtawá wá ń ṣe láwọn àsìkò tó lọ́lá yìí pẹ̀lú àníyàn pé yóò máa jẹ́ blockage yóò máa jẹ́ kíkọdí àwọn kálà náà ni àwọn defense àwọn àìṣe ètò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n ti dìrà ákán lè nà àwọn ìbàdá wọ̀nyí àbáwọn ṣẹ́rí tàbá ṣe lásìkò yìí

lásìkò tó lọ́lá yẹn ọlọ́run lè ní kó jẹ́ pé ọlá téèyàn ò ní lásìkò yẹn yóò pọ̀ débi wípé àwọn àṣìṣe èyí téèyàn ṣe àbẹ́yìn téèyàn ò lè ṣe yẹn yóò lè jẹ́ bíi supplementi fún bákan náà wàlnàltamis rahmat àtúnṣe wọn ni láti lè wá ìkẹ́ àánú tọ́lọ́n subhanahu wa ta'ala ọlọ́mọ́sà sànú ẹni kọ̀ọ̀kan wa ilé ni ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta al-ashrul awa'il min zilhijja abdul ayyami duniya alal itlaq sẹ́rí mẹ́wàá ìbẹ̀rẹ̀ oṣù Dhul Hijja òun náà ni àwọn ọjọ́ tó lọ́lá jùlọ ní gbogbo àwọn ọjọ́ ayé in general tàbá sọ alal itlaq yẹni pé láì ní ààlà ká sọ wípé àwọn ọjọ́ wo ló lọ́lá jù ìdáhùn táàmù wa náà ni pé nínú àwọn ọjọ́ ayé àwọn ọjọ́ tó lọ́lá jù òun náà ni ọjọ́ mẹ́wàá ìbẹ̀rẹ̀ oṣù òzèlè hijja fàfilà hadith afánisọ́dún pé àríbà nínú hadith báyìí pé ma min ayyamil amalul salih fihinna ahabbu ila Allah min hadhihi al-ayyamil ashr òjíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa alihi wa salam wọ́n ní kò sí nínú ọjọ́ ayé kan tó ṣe pé iṣẹ́ rẹ̀ ọlọ́run wá nífẹ̀ẹ́ sí àwọn iṣẹ́ rẹ̀ nínú wọn ju àwọn ọjọ́ mẹ́wàá ìlọ nígbà tí Ànábì sọ̀rọ̀ yìí faqalu ya Rasulallah àwọn sàábé ní àpẹẹrẹ òjíṣẹ́ ọlọ́run wala li jihadu fi sabilillah kódà ìgbìyànjú sójú ọ̀nà tọ́lọ jihad òun náà kò sí sẹ́kà tó lọ́lá tó jù sọ́tí ẹ̀bá ti láàrin jẹ́ mẹ́wàá ìlọ faqala Ànábì wá dáhùn pé wala li jihadu fi sabilillah kódà kéyìn sí jihad sójú ọ̀nà tọ́lọ kò kharaja bi nafsihi wa mali falam yarji min dhalika bi shay àyàfi ẹnìkan arákùnrin kan tó jáde pẹ̀lú ẹ̀mí ẹ̀ àti dúkìá rẹ̀ nǹkan kan ò sì padà sílé mọ́ nínú àwọn nǹkan yẹn òun náà tán sójú ọ̀nà tọ́lọ́m bẹ́ẹ̀ dúkìá yìí tán sójú ọ̀nà tọ́lọ́m ó nìkan ni ó ní ọlá gẹ́gẹ́ bí ẹni tó bá ní ṣiṣẹ́ tó bá ṣiṣẹ́ rí láàrin ìjọ mẹ́wàá yìí wa fi riwayati nínú ẹgbẹ̀ wa mi bó ṣe wá ní pé mal amalu fi alákọ̀ọ́kọ́ ẹ̀ ó ní àhàbù àmọ́ ní ẹ̀bọ̀ àmì ó ní kò sí iṣẹ́ kan nínú àwọn ọjọ́ kan tó lọ́lá jùṣẹ́ ta bá ṣe nínú àwọn ọjọ́ mẹ́wàá ìlú wà fi riwayati nínú ẹ̀bọ̀ àmì ó aska tó mọ́ jùlọ gbogbo ẹ̀ náà ń túmọ̀ sí pé ọlá àǹfààní ti bẹ nínú wo àwọn iṣẹ́ wọ̀nyí kò wá sọ wípé iṣẹ́ kan pàtó ni gbogbo iṣẹ́ tí ẹ bá wo lè ṣe pátápátá láwọn ọjọ́ wọ̀nyẹn gbogbo ẹ̀ a lè fi wé iṣẹ́ iṣẹ́ rẹ̀ tí ẹ bá ṣe láàrin àwọn ọjọ́ mi àwọn ọmọ afẹ́ká kíyèsí kéré kan láàrin ẹ bẹ́ẹ̀ náà ni tí ẹ bá ń wùwà ẹ̀ṣẹ̀ àwọn ẹ̀ṣẹ̀ àbí ìjẹníyà tí ó máa bẹ fún onítọ̀hún à ní fi wé kí yóò máa wù ẹ̀ṣẹ̀ láwọn àsìkò míì lápèjú àwà nínú àwọn oṣù ọ̀wọ̀ oṣù ọ̀wọ̀ tó yẹ pé oṣù ọlá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ à ń kórè tó pọ̀ nípa aṣẹ́ rí bẹ́ẹ̀ náà ní bá ṣe ń múra ṣiṣẹ́ rí yẹn náà láti jìnà sí wá ẹ̀ṣẹ̀ torí pé àwọn afáà ní ìwà ẹ̀ṣẹ̀ láwọn àsìkò báyìí náà kò mọ kò ṣe déédéé ìwẹ̀ṣẹ̀ tíyẹn bá wù láwọn àsìkò míì tí èsì nírú àsìkò báyìí so bá a ṣe ń gbìyànjú láti múra ṣiṣẹ́ rí a wà máa gbìyànjú láti máa sá fún ìwà ẹ̀ṣẹ̀ náà tọ́ ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹrin afáwọn afẹ́ máa ṣàlàyé fún wa irú àwọn iṣẹ́ wo ló yẹ ká máa ṣe àti pé báwo làwọn iṣẹ́ yẹn lọ́lá tó fara'idul a'mali fi hadhihi ashr afdal min fara'id fi ghayriha ó ní àwọn iṣẹ́ tó jọ́ràn àyàn iṣẹ́ tọ́lọ́ láwọn arú àsìkò báyìí ó lọ́lá ju àwọn ọ̀ràn àyàn míì láwọn àsìkò míì kí sásìkò báyìí lọ látòjú ibà sí kírun àsùbá nísìn ọ̀ràn àyàn ní ká àsùbá ọlọ́run kó di zoro kó di àsìkò zoro lọ àwọn àsìkò kọ̀ọ̀kan nínú àwọn ìrun wákàtí márààrún ọ̀ràn àyàn ní ká wọn àwọn ìrun ọ̀ràn a ní last month àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn èyí tá ń kí lọ́wọ́lọ́wọ́ báyìí ó lọ́lá jù àwọn èyí tá kí ní àsìkò yẹn lọ láwọn afáàfin máa sàlàyé nípa pé a gbìyànjú èyí tá kọ́kọ́ mójútójú oní làwọn ìrún ọ̀ràn yẹn wa a ní mísì kankan rákà àkọ́kọ́ tẹ̀gbéra tilẹ̀ yàrá àmà àti máa dé mọ́síláṣí wájú ká tó kírun so that ká lè bá kó ọ̀pọ̀lọpọ̀ ládá tí ó pọ̀ yẹn so àfáà ní àwọn ìrún ọ̀ràn yẹn téèyàn bá kí láwọn àsìkò ọláwọ̀n yìí ó lọ́lá ju àwọn ìrún ọ̀ràn yẹn míì tàbá kí lásìkò míì lọ pàápàá jùlọ ní mẹ́wàá bẹ̀rẹ̀ zelahija yìí wọ́n mú dán afátuha aktar ó náà ní ìlọ́po ìlọ́po ládàá téèyàn ó rí níbẹ̀ ó pọ̀ ju èyí téèyàn ó rí lásìkò míì yàtọ̀ sí àwọn àsìkò wọ̀nyí lọ wọn nawafil fiha mi min nawafil gairiha bákan náà náfìlà téèyàn bá yàn nírú àsìkò báyìí ó lọ́lá ju àwọn náfìlà míì tàbá yàn láwọn àsìkò míì yàtọ̀ sásìkò yìí lọ lápèjì onímẹ́wàá tá wà ń bẹ̀ yìí kíyàn kún fọ́pọ̀lọpọ̀ náfílà àwọn súnánà rawatib àti máa kí wọn tẹ́lẹ̀ àtún wá tẹ̀ra mọ́ dáadáa àtún wọ́n máa kí àwọn náfílà míì tó ṣe pé bóyá lẹ́ẹ̀kọ́ kàbígbà míì láyé kí láwọn àsìkò míì láwọn àsìkò báyìí ká rí àǹfààní àti kó ọlá tó pọ̀ yẹn àtẹ̀ra mọ́ àfáàní àwọn náfílà tàbáyàn láwọn àsìkò yìí ó ní ọlá ju náfílà tàbáyàn láwọn àsìkò míì yàtọ̀ sí àsìkò yìí lọ láàkín suba òkú yé wa nàwáṣílò aṣọ́rọ̀ lẹ́yìnsat abdul ní fara ilẹ̀gẹ́ ìrẹ̀ ha àfáàní ká gbọ́yé pé àwọn náàfílà tàbáyàn àbí tààkí ní mẹ́wàá ìbẹ̀rẹ̀ zilehijjá yìí kò lọ́lá tó àwọn ọ̀ranyàn tàbákí láwọn àsìkò míì àfáàpà kí èsì wà síbẹ̀ yìí ọ̀ranyàn tàbákí lásìkò yìí ó lọ́lá ju gbogbo ọ̀ranyàn tàbákí ní àwọn àsìkò míì lọ bẹ́ẹ̀ náàfílà tàbákí lásìkò yìí ó lọ́lá ju gbogbo násílà tàbá kí lásìkò míì lọ ṣùgbọ́n àwọn násílà tàbá kí lásìkò yìí kò lọ́lá tó àwọn ọ̀ràn àyàn tá a kí lásìkò míì ṣe é ṣe àsìkò yìí lọ. fasolati fi hadal ashor afdol min solati fi sa'ir asana àfààní irun tá a bá kí ní àsìkò yìí ní mẹ́wàá bẹ̀rẹ̀ oṣù rẹ̀lẹ̀ hijja ó ní ọlá ju gbogbo irun tá a bá kí lásìkò kan ní gbogbo àsìkò ọdún ọdún lọ

tọ́lọ̀ bá ṣe rọrùn fún àfúnni ẹni tí ó bá lè tí ó bá ti rọrùn bó ṣe jọjọ́ mẹ́ta náà lè yóò mú nínú ẹ̀ ó fi gbà rẹ̀ tàbí wọn ní ìmà tí ó bá rọrùn pátápátá káwọ̀ ẹjọ́ àràfà kó má mìíràn ẹni bẹ́ẹ̀ wà kìrá àtọ̀lọ̀ Qur'an al-Qur'an Qur'an tí ẹ bá ké láàrin so olófà ẹni bá lè parí koran lẹ́ẹ̀mẹ̀ta láàrin jọ mẹ́wàá yìí ó ṣe déédé dáàmà ìtànàbí sọ fún wa náà pé ká má parí koran less than three days èyàn lè wo ni ma ké koran parí láàrin jọ mẹ́wàá yìí ó bẹ̀rẹ̀ rẹ̀ láàrin jọ mẹ́ta ó ẹ̀ ó bẹ̀rẹ̀ omi so ó parí koran lẹ́ẹ̀mẹ̀ta láàrin ọjọ́ yìí àbí akal èyàn tẹ̀ ní pé máa fi jọ àmì máa fi láàrin jọ mẹ́wàá koran káwa náà má sàláì ka kùránù lọ́pọ̀lọpọ̀ láàrin ọjọ́ mẹ́wàá yìí ká sì máa tẹ̀lé gbogbo àwọn ètò tó wà fún kíka alukọ̀ránù kẹrin bẹ́ẹ̀ wà zikir zikiri tí yẹn bá ṣe rántí ọlọ́run láàrin àsìkò wọ̀nyí náà a lè ti wí àwọn zikiri tá a bá ṣe láwọn àsìkò míì so ká gbìyànjú láti múra sáwọn àsìkáàrù àsìkáàrù sọ̀bá wàlùmọ̀sá àti gbogbo àsìkáàrù tá a máa ṣe ẹ̀yà wà síwájú tá a máa ṣe lẹ́yìn irun yẹn ó lọ́lá àmọ́ a bá ń ṣe lásìkò yìí ọ̀la tó pọ̀ ju èyí tá a máa ṣe ní àwọn àsìkò míì lọ bẹ́ẹ̀ àkáàb tá a ṣe kátó wọ mọ́sálásí tàbá jáde mọ́sálásí kátó jáde nílé wa kátó wọ tọ́lẹ̀t tàbá fẹ́ jẹun àti gbogbo àwọn àkáàrù yòókù náà èyí tá a bá ń ṣe láàrin ọjọ́ mẹ́wàá yìí àní ti wé èyí tá a ń ṣe láàrin àwọn ọjọ́ mi wàdùà bẹ́ẹ̀ náà ni àdúà tí a bá ṣe wàtàdárò àti jẹ́rẹ̀bẹ̀ náà ni wa ta'ala gbogbo eléyìí tá a bá ń ṣe wàbírùn wàlìdẹ́yìn kódà ìfidáadá sóbì ìtọ́jú òbí èyí tá bá ṣe láàrin ijọ́ mẹ́wàá yìí ààlè fi wéyìí tàà ti ṣe é bọ̀ olófà ló já sí pé ní gbogbo gbà la máa tọ́jú òbí tó bá ń special a tún jẹ́ kẹ́ gbádùn yàtọ̀ àwọn náà rí pé ah, ìtọ́jú yìí má yàtọ̀ kí ló fà á fẹ́ kó ọlá tó pọ̀ a fẹ́ láàrin ijọ́ mẹ́wàá bẹ́ẹ̀ sí látò rahim ìsokùn ẹbí a ti ń sokùn ẹbí tẹ́lẹ̀ a sì máa sokùn ẹbí lọ láíláí náà àmọ́ tó bá di àwọn àsìkò ọlábàyìí a tún wá jẹ́ kí ìsokùn ẹbí ẹ̀kú tó pọ̀ sí àwọn ẹbí wa àwọn tá àti lè wọn tẹ́lẹ̀ a wọn àwọn tó yẹ ká se oore fún ká a ń se fún wọn tó yẹ sàn lóore pé a oore mà tiẹ̀ tó pọ̀ ní ni à ń fẹ́ àǹfààní àwọn ọjọ́ yìí bákan náà wàkọ̀dọ́ wàhàwá ìjìnlá

púpọ̀ jùlọ láàrin àwọn ọjọ́ mẹ́wàá yìí wa ziyaratul marda bákan náà ìlọ bí aláàrẹ̀ wò ẹni tó wà nílé ni ẹni tó wà nílé ìwòsàn ni alọ́mọ bẹ̀wọ́n wò tọ́lọ́mọ sì gbà wá láàyè àmọ́ náwọ́ oore sí wọn pẹ́pẹ́ni tí ń bùkátà oore ni wátìbá ìlìjànáì bẹ́ẹ̀ ìtẹ̀lókù lọ sórí tẹ́ láàrin ọjọ́ mẹ́wàá yìí a lè fi wé ìtẹ̀lókù lọ sórí láàrin àwọn ọjọ́ míì yàtọ̀ sí ọjọ́ mẹ́wàá yìí wal ihsani ila bákan náà ìṣe dáadáa sálábàgbé gbogbo ògbà ló yẹ ká máa ṣe dáadáa sálábàgbé wa àwànú mẹ́wàá bẹ̀rẹ̀ ni gbogbo àsìkò ayé tá bá wà dandan ni ká ṣe dáadáa sálábàgbé àmá ìṣe dáadáa yẹn yóò tún wá pọ̀ láàrin ọjọ́ mẹ́wàá tí àwa wà ìtààmù fàám bẹ́ẹ̀ ìfáhùn yẹ̀ ló ń jẹjẹ àwọn àtàwọn iṣẹ́ tẹ́ pé àwọn àǹfààní ẹ̀ ló ń kà gbogbo iṣẹ́ tí bá máa ń sinmi láǹfààní ọ̀ka iṣẹ́ yìí ó láǹfààní fọ́mọ́lá kejì àǹfààní wà mẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wàhákàdà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo àwọn wọ̀nyí àgbìyànjú láti a múra sí láàrin àwọn ọjọ́ mẹ́wàá yìí wallahu alam wàlámàlù fi ha yàhùmù nàhàrù wàlẹ́yìn àfáàní ọlá tí ń bẹ fún mẹ́wàá bẹ̀rẹ̀ oṣù zòlẹ̀ hijjá yìí àti iṣẹ́ táà máa ṣe nínú ẹ̀ yàhùmù nàhàrù wàlẹ́yìn ó kó ọ̀sán àtòru ẹ̀ sínú sábà ní àyàmùl aṣọ so àfáàní àwọn aṣẹ́ tó yẹ ká máa ṣe nínú iṣẹ́ rẹ̀ so kéèyàn ọjọ́ ọ̀sán ẹnìkan ló máa fi iṣẹ́ rẹ̀ iṣẹ́ rẹ̀ online ó kó sínú àwọn ọ̀sán ẹ̀ àti òru ẹ̀ ó kó wọn sínú láàkìn ṣùgbọ́n kìíní kan tá àgbọ́yé náà ní pé layali al-ashr al min Ramadan afdal min layali ashr Dhul-Hijjah àwọn òru mẹ́wàá ìgbẹ̀yìn Ramadan ó lọ́lá ju mẹ́wàá ìbẹ̀rẹ̀ ọjọ́ ayé mẹ́wàá Dhul-Hijjah lọ ìtumọ̀ rẹ̀ ní pé mẹ́wàá bẹ̀rẹ̀ Dhul-Hijjah tá ń sọ̀rọ̀ yìí kò túmọ̀ sí pé ọ̀sán ẹ̀ nìkan ló lọ́lá àtọ̀sán ẹ̀ àtòrú ẹ̀ náà ló lọ́lá tó já sí pé tíyẹn bá ń ṣiṣẹ́ rẹ̀ yóò kù lára tó pọ̀ ṣùgbọ́n iṣẹ́ rẹ̀ tíyẹn bá ṣe ní mẹ́wàá ìgbẹ̀yìn mẹ́wàá òru ìgbẹ̀yìn ti Ramadan àwọn aṣẹ́ rẹ̀ yẹn ó lọ́lá ju iṣẹ́ rẹ̀ tá a bá ṣe ní mẹ́wàá ìbẹ̀rẹ̀ Zulhijja yìí lọ kí ló fà á fọ́ padà ṣàlàyé fún wa so níta mú lọ́wọ́ mẹ́rin náà ni pé àti mẹ́wàá ìbẹ̀rẹ̀ oṣù Dhul-Hijjah àtọ̀sán àtòwú ẹ̀ náà láàmà ti ṣẹ́rí bó ṣe já sí pé mẹ́wàá ìparí Ramadan àtọ̀sán àtòwú ẹ̀ náà láàmà ti ṣẹ́rí àmáwọn ṣẹ́rẹ́ tòru ti mẹ́wàá bẹ̀rẹ̀ Ramadan yẹn ó lọ́lá ju gbogbo iṣẹ́ tí ẹ̀ bá ṣe ní òru ọjọ́ ayé mi bó ṣe já sí pé mẹ́wàá bẹ̀rẹ̀ Dhul-Hijjah àwọn ṣẹ́ta bá ṣe lọ́sàn yẹn ó lọ́lá ju gbogbo iṣẹ́ eré tàbá ṣe ní ọ̀sán ọjọ́ ayé mi lọ lẹ́ṣì máa lè ha àlàlẹ́ ìlàtìl qadr nítorí pé òru lẹ́látìl àmín òru mẹ́wàá gbẹ̀yìn Ramadan yẹn ó kó sínú òru tá ń pè ní òru lẹ́látìl qadr wà ayyamul ashr àmá àwọn ọjọ́ mẹ́wàá ìbẹ̀rẹ̀ dìlẹ̀híjà min dìlẹ̀híjà afdal òun tiẹ̀ ọjọ́ ọ̀sán ti tiẹ̀ òun ló lọ́lá jùlọ nítorí pé kí ni lishti máàlì ha àlàyọ́mì náà nítorí pé nínú ọjọ́ ẹ̀ nínú ẹ̀nà láti rí náà náà ni pé ọjọ́ ọ̀gúnran wàyọ́mù àràfà àti ọjọ́ àràfà wàyọ́mù tarwiya àti ọjọ́ tarwiya àwọn ọjọ́ mẹ́ta ni àwọn ọjọ́ tó lọ́lá jù nínú àwọn ọjọ́ ayé tó wà ní ìbẹ̀rẹ̀ oṣù 10 àmẹ́bí wọn fẹ́ sọ ní báyìí eight nine ten alákọ̀ọ́kọ́ nínú àwọn ọjọ́ tó wà ń bẹ̀ náà ni pé yẹ́wùmù tariwia òun náà ni ọjọ́ kẹjọ oṣù zelahija ìyẹn pé ìjọ tọ́ọ̀sì tí ń bọ̀ yìí òní yẹ́wùmù àtariwia torí pé ìjọ friday ní àràfà so yọ́mù tariwia ìjọ táwọn alálàájì máa bẹ̀rẹ̀ ṣe hajj ìjọ yìí ni wọ́n gbé harami fún ṣe hajj tó ń kò ní ibi tí wọ́n bá wà tó ń lọ sí mìnà ọ̀pọ̀lọpọ̀ ó ti wà ní makangba yẹn so inú ilé wọn náà wọ́n ti gbé harami wọ́n sì gbé wọ́n jẹ́ pé iṣẹ́ hajj labaika hajjan wọ́n wà lọ sí Mina ìjọ yẹn gangan ní iṣẹ́ hajj ó bẹ̀rẹ̀ wọ́n kiri yóò mú tariwia ọjọ́ kẹjọ oṣù zèlahijjá ni ọjọ́ ẹlẹ́ẹ̀kejì àwọn ọjọ́ ayé tó lọ́lá ni yóò mú ọjọ́ nínú ọjọ́ ayé òun náà ni ọjọ́ arọ́fà lẹ́yìn náà ọjọ́ kẹwàá ọjọ́ yìí òun náà ni ìjọ yomun naha ìjọ tó padà láti àmúzàlífà tó padà wá sí Mínà ìjọ kẹsàn yẹn wọ́n lọ sí arọ́fà láti arọ́fà wọ́n darí sí múzàlífà ní ẹ̀yìn magrib lẹ́yìn náà láàárọ̀ ọjọ́ kẹwàá wọ́n wá padà sí Mínà láti kọ̀ntínú àwọn iṣẹ́ yẹn ìjọ yẹn náà ni yomun naha àwọn títí wọn wọ́n ń gbé ẹran hádíyà wọn àwa tá wà nílé amadu udhiya àti tiwa àwọn ọjọ́ ńláńlá mẹ́ta ní gbogbo wọn ló ní àwọn ẹ̀gbà wá tẹ́ pé ó fi ń tọ́ka sí pé ọjọ́ ńlá làwọn ọjọ́ wọ̀nyí ẹwùrú ọjọ́ kẹwàá yẹn anábì pé ní yomul hajjil akbar yomul hajjil akbar ọjọ́ àjí ó tóbi jùlọ so ìdí ni táwọn afáà fi sàlàyé oore tó wà láàrin àwọn ọjọ́ wọ̀nyí ní mẹ́wàá gbẹ̀yìn Ramadan òru mẹ́wàá gbẹ̀yìn ó lọ́lá ju gbogbo òru lọ nítorí wípé Laylatul Qadr wà nínú ẹ̀ mẹ́wàá ìbẹ̀rẹ̀ Dhul-Hijja àwọn ọjọ́ ayé rẹ̀ ọ̀sán ẹ̀ ó lọ́lá ju gbogbo ọ̀sán lọ nítorí pé àwọn ọjọ́ mẹ́ta yìí yóò mú nahar yóò mú arafa àti yóò mú tẹ́ríwíà ó wà ní inú rẹ̀ èyí tó yẹ wá náà ni pé inú àsìkò yẹn láwà yìí bóòlù ẹnì kọ̀ọ̀kan wà á sì gbìyànjú láti rí àǹfààní tó wà nínú àsìkò yìí ọ̀nà tá a sì fi rí náà ni pé ìtẹ̀ramáṣẹ́ rí gbogbo tí ń jẹ́sẹ̀ rí pátápátá kámọ́ fògídì kankan bẹ̀ a ti jìnà sí gbogbo nǹkan tó jẹ́ ìwà ẹ̀ṣẹ̀ ọlọ́mọ́sà àti rọrùn fún ẹni kọ̀ọ̀kan wa so adúró lórí ẹlẹ́ẹ̀kẹfà yìí tó bá lọ́la insha Allah àtẹ̀síwájú láti ẹlẹ́ẹ̀kejì kọ́lọ̀dé kan bá wa rí tíra náà assalamu alaikum wa rahmatullahi wa barakatuh alhamdulillah wa salatu wa salamu ala rasulillah gẹ́gẹ́ bí àlàyé tí àwọn àfáà ń sàlàyé fún wa ká má kọ́lẹ̀ láti jẹ́ pé amúra sáwọn sẹ́rin yẹn lọ́pọ̀lọpọ̀ iṣẹ́ rẹ̀ yẹn pọ̀ a lè ṣe wọ́n tán ìwọ̀nba tọ́lọ̀ máa fún wa lágbára láti ṣe òun náà ní agbìyànjú láti ṣe àmọ́ wọn bá tá a bá lágbára yẹn náà ká má wá kọ́lẹ̀ ká má fojú iṣẹ́ rẹ̀ kankan torí pé nígbà míì bí yóò ṣe máa téèyàn bá ń fojú di nǹkan ẹsẹ̀kẹsẹ̀ lè yóò rí pé àsìkò yẹ ti lọ àwa tọ́lọ̀ ń sì sàánú tọ́lọ̀ ní ká máa sẹ̀mí lásìkò yìí wà láàánú ọlọ́run ọba ni mélòó mélòó kánrin nínú àwọn ọmọ àyá wa jẹ́ pé àsìkò yìí bá wọn láyé lọ́dún tó kọjá lọ wà láì kìí sẹ̀sẹ̀ ni àmọ́ ọlọ́run mú wọn kúrò lórílẹ̀ ayé àwa tọ́lọ̀ ń sẹ́kù sórílẹ̀ ayé àánú ni fún wa wa Muhammad sallallahu alaihi wa alihi wa salam nínú ẹgbẹ̀wà hadisi kan anabi ni khairun nasi man tala umuruhu wa hasuna amaluhu ẹni tó lóore jù nínú ọmọ ènìyàn o náà ni ẹni ẹ̀gùn ti ṣe ọwọ́ ẹ̀ sì dáa ní gbogbo bàtà bá tí wà láyé ẹ̀mí wá ń gùn ní pé ẹlòmíì ọjọ́ orí ẹ̀ ọjọ́ orí tọ́lọ̀ ti pè sọ́dọ̀ ẹ̀mí tí ogun tẹ́mi ti tiwa kó mi iye tọ́jọ́ orí wa bá lè dé iyọ àsìkò tá السلام عليكم ورحمة الله وبركاته سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك